ọ̀rẹ́lò ìpínlẹ̀ tí ọkùnrin àti obìnrin jẹ́ ọlọ́run kan ṣọ́ abẹ́ wọ́n lọ lé máa sọ̀rọ̀ ibi tó pamọ́ ibi tí wọ́n ti máa rán ra wọn so kò sì bá mu so àbùsọ̀pẹ́ lọ́dọ̀ àwọn tí wọ́n sọ bẹ́ẹ̀ kì í ṣe pé wọ́n wà ní kálùwà ṣẹlẹ̀ kì so bákan náà tó bá kásọ̀ pé bá ti rí bẹ̀ tí ọba obìnrin sọ fún òbí rẹ̀ àmì àtọwọ́ wà nípa òbí rẹ̀ wọ́n rẹ̀ tó wù mọ́ báyìí báyìí báyìí wọ́n ẹsẹ̀ wá wá àwọn tọ́nà ránṣẹ́ wọ́n ránṣẹ́ wọ́n ní kó wá àbí wọ́n gan wọ́n sọ pé fọ́nrán fóònù ẹ̀ sọ kà máa ń sọ kò tẹ̀ gbọ́dọ̀ gba fóònù torí pé tó bá ṣe dẹ̀ obìnrin tó bìnrin obìnrin náà ṣe ni pé ẹ lọ bá bàbá mi gbọ́dọ̀ bọ́ níbẹ̀ gbọ́dọ̀ bọ́ ti dàgbà kẹ́kẹ́ kí wọ́n máa yanjú ọ̀rọ̀ fúnra ẹ̀ ẹ máa kọ́ wọn ti mature wọn ti mature wọn ṣọ́ọ́ ti wọ́n so ẹ ẹ lọ bá dáàdì mi ni kọ́lá wọ́n jẹ́ pé ó ti wù ú pé ọmọkùnrin náà gbẹ̀kẹ́ ní ẹ lọ bá dáàdì mi ọ ní ọ̀wá wá ní ọ̀wá bá dáàdì ẹ̀ so dáàdì wa lẹ́pẹ̀ pé ó lè pẹ́ ọmọ rẹ̀ pé ah, ṣe ẹ ti rí ọ ti ṣe pé kí ni nǹkan kan sọ ju àṣọ níbo lẹ́tí sọ ẹ bẹ́ẹ̀ sọ sọ tiẹ̀ tọ́jà pé ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú ni wọ́n fẹ́ lò so tí wọ́n bá di pé ẹran tó lè fẹ́ ọmọ àwọn ni wọ́n wà ń sàì wọ́n kàn di pé àwọn sì àwọn rò pé ẹ̀sọ̀ àwọn lè fọmọ fún so ẹ̀mí náà gbogbo àwọn náà tí ọba ti ṣe akérè nìkan wọn tí lẹ́tọ̀ọ́ sí ra kò sí ìyàwó òun náà ti dọ̀kọ̀ tó ti yé wọ́n ṣe kọ́tà ẹ̀kẹ́ náà ṣe ìwádìí kàkàbá ẹ̀sìn ìwà kàkàbá oríṣiríṣi kàfáà alkàfáà so so tó láti fẹ́ kàkà márùn ún àjẹ wọn sáfẹ́ ti ń so kí tí ó fi dájọ́ akutu nìka ìgbà tí wọ́n ṣe akutu nìka tí a bá ti sáyé wàlímà àbí wọ́n rí sáwọn kàkà fún wàlímà kò ní tí wọ́n lè má da akutu nìka ìlú tí ẹ bá ṣe kàkà kí wọ́n máa ń da obìnrin dúró mẹ́rin obìnrin kọ́ṣẹ́ wọ́n fẹ́ kọ́ parí iṣẹ́ rẹ̀ wọ́n fẹ́ kó ṣe fídọ́ọ̀ so ìgbà náà lọ ń pè nǹka so ẹ bóyá obìnrin lọ́lẹ̀ kéwú wọ́n lọ́kọ́ parí hẹ́fù rẹ̀ àti wọ́n lọ́kọ́ parí so mọ́hálà tó wá ìtìdáyà nù àbí àìdàdíyà nù àbí sànàbíyà nù bóyá lọ skún wọn lọ́kọ́ parí skún so ó ti olùkà àbí wọ́n fẹ́ so wọ́n mọ́ sílà fáǹfà ní obìnrin náà so wọ́n tàbí pé tí wọ́n bá ti àkútò nìka wọ́n ti lẹ́tọ̀ síra wọn lẹ́yìn tí wọ́n ti ẹni tó ti san márùn ti san márùn fóbìnrin ni kò lẹ́tọ̀ kọ́ náà mọ̀ ní gbéra wọn kalẹ̀ mọ́ àwọn òbí lè sọ pé rárá ní sùúrù máa pé kíní kọ́dà àwọn ọ̀nà míì máa ń dàdé wọn lọ́dọ̀ àwọn òbí mi tí wọ́n kọ́dà lè múṣẹ́ wọn ni ah, ọ̀dà àwọn sì rọ́jú àwọn ṣe pé kíní wọn ni lè rọ́jú mọ́ so bóyá tí wọ́n ti wọ́n lásìkò náà wọ́n ti tọ́ lẹ́tọ̀ sára láàrin ara wọn wọ́n ti lẹ́tọ̀ ara wọn àbí ṣùgbọ́n tí wọ́n lẹ́tọ̀ wọn bá ti ṣe kéńkéńmá ọmọ lè má lè bá etí ń bá lọ ọmọ lè má lè parí ẹ̀ mọ́ torí obìnrin yàtọ̀ sóbìnrin lọ́kùnrin náà sì yàtọ̀ sọ́kùnrin alágbára jùlọ àṣìlẹ́gbẹ́ àṣìlẹ́gbẹ́ àṣìlẹ́gbẹ́ jùlọ àlọ́ sóòrò so that ẹ máa fi ń lo àwọn òbí mi pé à ah, ṣùgbọ́n ọlọ́sà ṣe pé kínní bẹ́ẹ̀ ni mo ṣùgbọ́n ọlọ́sà aláàbẹ̀ pẹ̀lú wọn ẹ̀ ó ẹ̀tọ́ rẹ ni kí lẹ́tọ̀ ò lè má dìbò rẹ̀ ṣe so ọba ọmọ kò sẹ́ni tí ò ní fẹ́ kọ́ ọmọ wọn láṣeyọrí so àbí tó yẹ pé ẹlòmíì yóò tiẹ̀ ní yóò parí ẹ̀ lọ́dọ̀ yóò ṣe bẹ̀ ọmọ nílẹ̀ parí ẹ̀ mọ́ lọ́dọ̀ rẹ̀ àwọn oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ ní àwọn ọ̀rọ̀ tí ẹ̀ ń mọ̀ ẹ̀ ń gbé wa àbí ìdáhùn question kankan báwọn so tó yẹ pé omi wáyà bàbá rẹ̀ ti kú gan ọlọ́mọṣẹ́ ló ọkàn wà lọ́dọ̀ eh, sísítà rẹ̀ tí ń tọ́jú ẹ̀ tí ń ṣe ojú ẹ̀ sísítà sì ń sì ń sanwó ń ṣe everything so ó sì ní ká sọ pé kíní à ah, wọ́n ní sísítà rọ́jú parí kíní ó ti wọ́n tó wọ́n lẹ́lẹ́bù rọ́jú parí kàkà báwọn ah, àwọn ọkùnrin mi sì wọn kọ́ sọ́bìnrin lórí wọn sì gbàtẹ́ pé kíní dẹ́ àwọn fi súnà táwọn ṣe ń jọ́ mi àwọn náà fi kó sí obìnrin lórí wọn sì pé ah kíní ìgbà tẹ́ pé tí wọ́n bá ṣe nǹkan míì wọ́n takò súnà ànábì ẹni náà kí ní kankan yẹn ṣe gé ah subhanallah ẹ kò sádọ̀yé lọ́pọ̀lọpọ̀ àbí ntọ́ba jàǹfààní ẹlòmíì ni máa ń wọ̀ kò ní wọ sáìdì mi so ó ṣẹlẹ̀ tẹ́lẹ̀ kankan yóò ṣe eh, ń mú yẹn wọ́n ní wọ́n ṣe kí n tán tọ̀ sísá padà gbà wọ́n máa bá kí n lọ wọ́n ní wọ́n ti ń gbé

adúlù náà ọjọ́ ní olórí kọ́mọ̀ jẹ́ kó ní lè kẹ́kọ̀ọ́ mọ́ wọ́n má sì wọ́n má ń dé sí ní sí obìnrin náà so ìmọ̀ bí ó ṣe wà gan sí gbangba ọjọ́ ní sọ̀rọ̀ ẹ̀ fún mi kò tí ì sí pé obìnrin rí school ọ̀mọ́ sista lè fẹ́ gbọ́ kankan mọ́ sista fẹ́ gbọ́ kankan pé ah, ìwà lọ sọ́lá ìwà lọ kàlá kò sí nǹkan mọ́ so kí ni tí wọ́n kí wọ́n bá wọn tó bá lè ṣe sùúrù tó bá lè ṣe sùúrù tó bá lè pétọ̀ ó mọ̀ ọ́ fi kíni tí ara ẹ̀ gba tọmọ tẹ́ pé tí ó fi pamọ́ sáà tọmọ náà àti tàwọn fámìlì rẹ̀ so tí ó ti ṣe tán tí ó ti tán ní kó ní sùúrù pé dà kó fẹ́ lómi ọlọ́run jọmọ lómi fún náà ó sì àwọn kan pọ̀ kéṣe ọ̀kan ní máa ń dọ̀ òbí mi òbí mi tí a wá ṣe súnmọ́ yá máa dùn àbí báwo làwọn súnmọ́ ṣe ń ṣe báwo làkínìkan ìṣòro ṣe ṣe rẹ̀ rẹ̀ lọ́ba tó wọn kọ́ àṣàánú lọ́ba tó wọn bọ́ sọ́dọ̀ ẹni tí ò tún bẹ̀rù ọlọ́run bá tí bá tún padà lu ọmọ yẹn nílòkulò lọ́jọ́ iwájú yóò máa jẹ́ ìyá bí subhanallah yóò máa dá àwọn fámìlì yìí ń tàn káká bẹ̀rù ọlọ́run bá dé ká sì máa dẹ̀dẹ̀ gbogbo ẹni tí wọ́n ń dọ̀rọ̀ bì báyìí ká bẹ̀rù ọlọ́run bá so ká bẹ̀rù ọlọ́run bá pé ìgbà tó yẹ pé ọ̀rọ̀ tó nídìí kí wọ́n sọ dáadáa fáwọn èèyàn kí wọ́n sì ṣe tafsir dandan tó bá ti ṣe kótó àwọn lónìí tí wọ́n sì láwọn gba tí wọ́n mìíràn kọ́ dé ok àwọn ti dọ̀kẹ́ olè fẹ́ máa wọn ṣùgbọ́n ní sùúrù káwọn ṣẹ́gun nìkan tí ó máa dàgbé àgbà pé kíákíá sá ni ọmọ ló jẹ́ ń bí gánà ṣe bẹ́ẹ̀ àdéṣe wọn lọ́bẹ̀ kóòtù kí lọ́bẹ̀ ṣe kí ní ṣé ìgbà tí anábì fọmọ fún sẹ́ni àdìrọ̀dá lánà mọ́ wọn ṣé ẹ̀rọ ọ̀rọ̀ sọ pé ẹ̀ fífún mẹ́sì kí so ó sọ́dọ̀ náà àwọn wọ́n bẹ̀ tó ń wá di pé wọ́n bara wọn jẹ́ wọ́n mọ̀ ṣe oge ẹ̀ ẹni tó wọ́n mọ̀ ṣẹ́ràn lára ara wọn tí orí bẹ́ẹ̀ wọ́n so kò bá mu rárá kò bá mu rárá abẹ́rẹ́ ọlọ́wọ́n ọba so tí ọba ṣe pé kíní tán wọ́n ẹni ti ṣetán lọ àbẹ̀ ẹni tó tọ̀ òun ọ̀wọ́ rí pé kíní so so that ọlọ́wọ́n ṣàmọ̀nà akójọ́ ti wà ká má máa ṣe àwọn kan tá à ń ké ká má máa fi ká má kásì máa ma wà àǹfààní ara nìkan ọ̀pọ̀lọpọ̀ máa ń wo àǹfààní ara ẹ̀ nìkan ni kìí wo àǹfààní ẹlòmíì so so ọlọ́run kọ́ ṣàmì ọkọ̀ sàmìnà wa kò dò tí wọ́n máa ti dáhùn tí wọ́n dáhùn lóhùn lẹ́yìn ọlọ́run lẹ́yìn ah, ọlọ́run tí wọ́n sì ṣe ẹlẹ́tàn èèyàn kí ni àbẹ́ máa ṣe kí ni sí kí ni gbọ́dọ̀ pé bóyá ẹlòmíì lè cross yẹn àbẹ́ lẹ́mìí lè sọ pé kí ni ọ̀hún kí ni òun ní ṣe tó òun ní ṣe tó ẹ kàn ṣe sí ọlọ́run járe aburú ah, so ọlọ́run ṣàmìnà wa so that tí ọmọ bá ti yọ̀ǹda tí wọ́n bá fi àti ọmọ bàbá ní ẹni tó mú àkọ̀dùn náà àbí àwọn ìṣẹ́gbẹ́ kínní kò ẹlòmílẹ̀ ṣe kípa ẹlòmílẹ̀ ṣe kípa obìnrin yẹn tó ti tí nítorí pé ọláyà tó bá àtọkàn àbáàdọkàn alákẹ́tọ̀ bàbá ò ní pé tó lè bá tí wọ́n dàpọ̀ lè fọmọ fún tí wọ́n bá ní rárá torí pé kò lè fọ́n fi rẹ̀ lọ́kọ nǹkan sì máa ń bẹ tọ́lọ́ máa yẹ ọmọbìnrin jọ́mi gẹ́gẹ́ bí ọmọbìnrin táwọn òbí ti yán pé wọ́n ti fi express jùlọ àtòríṣiṣi nǹkan wọ́n fi jùlọ àwọn lè rán pé àwọn lè rán pé kí wọ́n lè má lè sọ fún àbí kí wọ́n má ti sọ wọ́n má ti fẹ́ sọ fún náà pé àwọn ọ̀nà ọ̀sẹ̀ lómi àwọn lè máa sọ pé ó sì dán pa brọ́dá lágbájá brọ́dá kínní ah wọ́n ní brọ́dá bá ṣe kínní gan kọ́dà wọ́n ní ah wọ́n ṣe kíní kankan wọ́n ṣe so kọ́dà gan àwọn kan so kọ́dà kọ́dà wọn ni a ah, tí wọ́n bá ṣe pé kíní wọ́n ṣe mọ́ ṣe ní oníwó obìnrin oní ṣe kíní kọ́dà wọn ní ọ́ndẹ́sìn gan dẹ̀ ní wọ́n tó ṣe kíní wọ́n tó ní bírèèni gan bóyá òbí ti máa àwọn kan tí kò mọ̀ ní ọ̀nà bóyá ti bí ti wo ṣèwádìí bóyá kankan wọn so so that eh, àwọn kan <laughs> àbíkọ́ pé nǹkan ni ọ̀tọ̀ ni so bí wọ́n gbé tí àwọn bá ti ṣeré kínní ẹlẹ́mì lè ṣe kìtìbà ọ̀tọ̀ ní tí ọmọ bá ń yarí pé wọ́n sáfẹ́ nù wọ́n jọmọ dọ́ra yóò àti òbí ẹ̀ àwọn òbí ẹ̀ àtùkù sáà lè fẹ́rẹ̀ lọ́kọ̀ kò tí kò sí ẹ̀nà sí àmì fún gbogbo ọmọbìnrin ni pé kọ́ máa ń fagídí ṣe tí wọ́n bá rò pé àfihàn ṣe ṣe kékeré ní sọ òbí tó bá bíyàn òun ní fẹ́ aburú fún yàn dáadáa wọn máa fẹ́ fún yàn tí wọ́n bá ní àwọn fẹ́ kọ́ fẹ́ni báyìí àwọn fẹ́ kọ́ fẹ́ni báyìí àbí báyìí náà rí àbí àwọn méjì bá sọ̀rọ̀ àbí wọ́n fẹ́ bá sọ̀rọ̀ àti kẹ́hìn àìní táwọn rò pé kínní ni tí èsì lórí ayé lórí ẹ̀sìn àti wà pé àwọn ọmọ ẹni báyìí àwọn ṣe báyìí àwọn ṣe báyìí bó ṣe hàn sáwọn kẹ ọ yàtọ̀ sí ẹ̀ńtàwọn ọmọ àwọn sọpẹ́ ni wọn ọ̀dà òsì mẹ́ta sọ ọmọ láti máa gbọ́ táwọn òbí torí àwọn òbí ní kíní jù lọ́n sí ọ̀dẹ̀ ọ̀tọ̀ ní ọlọ́run lọ́mọ kọ̀ọ̀kọ́ ọlọ́run lọ́mọ ọlọ́run lọ́mọ tí ọ̀dà ò ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìmọ̀ ẹ̀dá àti gẹ́gẹ́ bí kíní so torí ẹmọ mi wọn padà fárígá pé tọ́wọ́n sí máa fárígá wọn sí pé kíní wọn bá padà sọ fọwọ́ sí pé kí wọ́n sáwọn bá ń rí àbí tọ́sọ̀ sàtàkù síbẹ̀ wọn ntẹ́nu mi padà ń kàn kò bá mu ntẹ́nu mi padà ń kàn kò bá mu látara pé kíní àbí táwọn òbí bá ti ń rí àpẹẹrẹ títí hàn sí wọn pé sọ torí ẹlòmíì fàwọ̀rajà ni. alákọ̀ọ́ṣọ́ alákọ̀ọ́ṣọ́ muslim ẹlùmí sì rẹ̀ ó ń yá wa oníwà hùn nígbà tí ń wà nǹkan tí ń wà ti yé àwọn òbí kọ́ máa yẹ wọ́n má sì yọ ojú ọ̀hún wọ́n àtọ́wá ah, sí pé kìíní sọ́nà sí ká sí ìta padà wá sọ pé àfi tán so so that àwọn adé kọ́ ṣe wọ́n sì náà wá tó ti hata jazakumullahu khairan náà. ṣe kò sí question wa rẹ. ṣe ṣe ẹ̀ so ó rí pọ̀ wọn wọnú islam ní àyíbáwò tó bá rí pọ̀ wọn wọnú islam ní ọ̀tọ̀ bẹ́ẹ̀ wọn lọ rẹ̀ ò tí ì sí pé ẹni títí ń rí apẹ̀rẹ̀ ìyàwó ní ẹgbẹ́ tí ń rí apẹ̀rẹ̀ ìyà tí ọlọ́nkọ́ sọ àmì ọlọ́nkọ́ sọ àti bàtàn gbòòrò tí ẹ bá ṣe bẹ́ẹ̀ wò ìyẹn tó yẹ pé ah ọkàn ọlọ́pàá fi sí lẹ́nu pé ah ẹ̀sìn Islam lẹ́sìn òun nìkan lẹ́sìn òdodo tọkàn pé la ilaha illallah tó rí tó sì kú bẹ́ẹ̀ ah wọ́n parí ẹ̀sìn dandan náà tí wọ́n sì bá wọnú ẹ̀sìn náà tó bá yẹ pé Ọlọ́run bá gbẹ̀mí rẹ̀ kí ni ó ṣe yóò máa practice ẹ̀sìn iná ìtumọ̀ rẹ̀ so ọmọdélágbá wípé tí ń rí ìyà tí ń rà àpẹẹrẹ tí ń rà àmàlẹ́kà wọ́n tó tó tó pé kí ó sọ pé kí náà la ilaha illallah lọ́sí kékin sí ọlọ́pàá ṣàmì àtọ́ ìwọ̀n kìtọ̀ eléyìí tọ́ so kìí ṣe kékin láìlá tó ṣe bí láìlá fèrè ọ̀nà so tí so that wọn ní sí sí tẹ mùsùlùmí o wọn ní wọn fún nídàjọ òkú mùsùlùmí so tí ṣe àríyàtọ̀ torí pé la ilaha illallah ó ní orígun méjì ó sì ní májẹ̀mú mẹ́jọ ó ní orígun méjì ó sì ní májẹ̀mú mẹ́jọ tí orígun bá ti wà lára arí orígun májẹ̀mú mẹ́jọ tó pé mbẹ́ mùsùlùmí tó bá rí gan ni ó ṣe láǹfààní mùsùlùmí tó bá rí tí májẹ̀mú mẹ́jọ tọ̀tọ̀ wà mí la ilaha illallah tó pé lára rẹ̀ ó ní ó ṣe láǹfààní tí májẹ̀mú kan bá fi bọ́ lára mùsùlùmí gan mùsùlùmí gan ti ń ṣẹ̀sìn bọ̀ ni ò tó bá fi lè wí ní ṣe láǹfààní ẹ̀ sọ pé ó kú ní kèfèrí o ṣùgbọ́n kò ṣe pé yóò wá ṣètò yóò wá kọ́kọ́ wà ní Jánnà àfi sọ́tìyé torí orúkùn eh, méjì al-ithbat wa an-nafi tí ó wà bí la ilaha illallah sọ̀rọ̀ náà ìsọ pé kò sí ẹ̀ǹkankan tó lẹ́tọ̀ọ́ sí jọ́sìn àtọ̀sọ́lọ́wọ́ báyìí oní nafi isbat afalọ́ àbánìkan lọ́lẹ́tọ̀ sí jọ́sìn so májẹ̀mú mẹ́jọ náà lónìí ló ti yé so tó jẹ́ pé mẹ́jẹ̀jọ wọn láti pé ọ̀dà gẹ́gẹ́ bí eyín mẹ́jọ mẹ́jẹ̀jọ wọn jẹ́ mẹ́jọ ọ̀dà gẹ́gẹ́ bí eyín kọ́kọ́rọ́ ni sí àpé kọ́kọ́rọ́ tán fi ń sílẹ̀kùn ó ní eyín àbí tẹ́yìn rẹ bá ti wọ́ sí ọ̀lẹ́ sílẹ̀kùn mọ́ so kọ́lọ̀ kọ́ ṣàánú wa so iná aláti pé lára mùsùlùmí kátà sọ pé kèfèrí so ọ̀nà òjò kó ṣe kíní ní àǹfààní àti òjò kó ṣe fìrà ní àǹfààní kọ́lọ̀ kọ́ ṣọ́ra mẹ́rin náà kó jẹ́ kàtí bàtà wa ọ̀dà so That's not good. Aleykum salaam wa rahmatulah. Ẹ sọ̀rọ̀ nípa láti ti àsìkò náà náà sà. Ẹ sọ̀rọ̀ nípa àwọn sẹ́ńtẹ̀ tó wà nínú táwọn kan kò hàn tó ń dé ìdẹ́sọ̀ pé kò kì í ṣe ọ̀rọ̀ yẹn. Bọ̀dá mi lọ kọ́ pé gbogbo àti gbogbo yẹn wá ṣe tí a bá fọwọ́ kalẹ̀ wípé mo ṣe ìtọ́ lórí ọmọ bàjẹ́. Tó ìjọ́sí dáa tó lónìí kí ló yẹn so ẹlẹ́wọ̀n um, àwọn tí tá a bá fọwọ́ kalẹ̀ ṣé àtàrà wọn tá a bá sọ níbi ìwọ́n lára kí náà lọ́wọ́ lára wọn kì í nàbí ní kan lára wọn. dábàá ti fọwọ́ kalẹ̀ sájà kan sàjàdá ti àkùrán ń tàn máa wí níbi ìwọ́n subhana rabbi ní àwọn kata máa wí lọ́tọ̀ táwọn ẹbí ní kan máa wí lọ́tọ̀ sallallahu alaihi wasallam tá a bá fọwọ́ kalẹ̀ ti sájìdá lẹ́yìn bàdá wọn sẹ subhana rabbi alaala so inú سجد وجهه للذي خلقه خلقه وصوره وصور الزيادة هي صحيحة والمسلم مسلم وصوره وشق سمعه وبصره بحوله وقوته فتبارك الله أحسن الخالقين so أكن إنه تطوى أنا tó tún wá ọ̀nà أجرا وحط عني بها وزرا واجعلني بها عندك ذخرا وتقبلها مني كما تقبلتها من عبدك داود عليه السلام kuti so èyàn lè ní èdè papọ̀ èyàn lè ṣe so oníbẹ̀ tí wọ́n bá tí wọ́n bá tí wọ́n bá tí wọ́n bá tí wọ́n bá ṣe tí wọ́n bá ṣàdúrà ta ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta wọn ṣe dábàá forí kan lẹ̀ tán alahama aka asitamtu wa bika amantu wa laka sajadtu èyí sọ̀rọ̀ àwọn àwọn àdúrà báyìí bá ti dàn án mọ́ tẹ́kẹ́ yẹn bá ń kírun fúnra ẹ̀ ní fúlàní èèyàn lè ṣe gbogbo ẹ̀ wọ́n ti bá ń kírun fáwọn èèyàn èèyàn lè ṣe wọn bá tó ti torí kí wọ́n má fi ẹ jẹ́ kí àrùn ọpẹ́ púpọ̀ wọ́n jẹ́ ìrìnà fáwọn lómi tó ti ọ̀nà àbàdà tó lé wọn ọjọ́ àti sọ lórí àwọn báwọn níbi ìdánilẹ́kọ̀ọ́ ṣé kí ẹ lọ síbi ìdánilẹ́kọ̀ọ́ àti àwọn kàkàlẹ̀ so torí time àṣàlàyé alfajr sadiq alfajr kadhib báwọn sì nàdá àti níbàmù ahadith tó wá tẹ́ ń fi dàmà so so ti ọ̀dọ̀ àwọn nípa àwọn àkókò àwọn àkókò wọn tí àwọn jẹ́ àwọn eh, àwọn àpẹẹrẹ ìpìlẹ̀ tí a máa fi máa pé ìrún wọlé níbi ìdánilẹ́kọ̀ọ́ àṣọ ìdánilẹ́kọ̀ọ́ àṣọ aago èyí tó bá sì dèbí aago wọn máa ń gbéṣẹ́ pé aago báyìí aago báyìí aago báyìí ó ti ọ̀nà àbálà tó àwọn tí wọ́n ṣiṣẹ́ àrà apájúkọ àwọn tó ṣiṣẹ́ tí ó jẹ́ àwọn fámílì jẹ́ tó bá fún mi ní nǹkan tí wọ́n gbà pé ìṣẹ́ àrà haram kọ́nà kan ṣọ̀dọ̀ wa ń bẹ̀ àti ọ̀dọ̀ mùsùlùmí àwọn tó sì ti kó síbẹ̀ kọ́nà kan bá yọ̀ wọn kó ṣe arzikì halali tó gbèrò fún kálukú wa lọ́nà àlùbáríkà so kọ̀yẹ́ káwọn gbà kan lọ́wọ́ ẹni tó máa ń jẹ́ pé ṣe haram ń ṣe àbí tí èèyàn bá wà ní pò pé kò sí nǹkan míì tí àwọn bá wà pé kò sí nǹkan míì lóko tó ti yé ọ̀tọ́ dọ́gba náà àwọn onímọ̀ ni àwọn onímọ̀ ni pé kò sí tó bá dì tó ti yé bìnú á lórí pé èèyàn lè nímọ̀ amálà pẹ̀lú ẹni tó jẹ́ pé gbogbo rẹ̀ jẹ́ haram ọ̀nà mẹ́rin pé tó rẹ̀ bá wọn Eh, tó bá jẹ́ pé haram ń bẹ́ẹ̀ rẹ̀ halal ń bẹ́ẹ̀ tó bá jẹ́ pé halal ló bá pọ̀ èèyàn lè máa nǹkan lè máa pààn pọ̀ bí ẹjọ́ ń ṣe business ẹjọ́ ń ṣe obi ẹ̀ ó lè bùn yàn kan kẹgbẹ́ ó lè ṣe alálejò ó ṣe kẹ̀kẹ́ níṣò àwọn kan èèyàn lè gbà mọ́tàlákọ̀ haram pọ̀ ni kò pọ̀ ni ọ̀bára mi ni sòyàn lè gbà èèyàn lè máa nǹkan lè máa dàyàpọ̀ àwọn kan ní rárá kọ́dà bí ara ń bá wọn níwọ̀n èèyàn lè dá èèyàn lè bá dá kan pọ̀ ǹgbọ́n ọdọọdọ yìí tí ẹ bá jẹ́ pé tó ṣe ní kẹ́yàn máa ní àṣepọ̀ pẹ̀lú ẹni tó bá jẹ́ pé ń jẹ haram àbí tó bá pé wọ́n bá wà ní pé kò sí nǹkan míì tó ti yẹ wọ́n bá wà ní pé kò ṣe kí ni kò sí nǹkan míì wọ́n máa kọ́ ṣàlù wa ẹni tí ń jẹ rìbá rìbá ní bísíǹsì ẹ̀ wọ́n máa kọ́ ṣọ́ wa ń bẹ̀rù tó dùn mùsùlùmí adìẹ ni àbí nǹkan ààrẹ ni tí tí ń bẹ lọ́wọ́ yẹn máa kọ́lá bẹ̀ bá tó ní àwọn èdè máa lè jẹ kí wọ́n kọ̀ àbí táwọn tí ó tó gbé halal wá sọ́dọ̀ yẹn wọ́n gbé kọ́lá bẹ̀ bá tó tiẹ̀ kí wọ́n kọ̀ kí wọ́n jẹ́ kí wọ́n tó yẹn ó ti kọ́lá bọ̀ sí fámìlì yẹn ìyẹn wọn bí wọ́n ṣe kọ̀ so ìgbà lọ́wọ́ ẹ̀ náà tàn yẹ tó ń ràn lọ́wọ́ lórí aburú tó ń ṣe mi ẹ máa pé n tó tọ́nu wọ́n mọ̀ pé ọ̀tọ̀ ṣùgbọ́n àwọn <laughs> ẹ̀bẹ̀ náà lọ́sẹ̀ tó wọ́n fi ń sànú àwọn fámìlì tó wọ́n fi ń sànú àwọn kìnnà àbí yóò tó wọ́n ṣe kìnnì ẹ̀yin náà nílé sọ̀rọ̀ máa náà ẹni ṣe kìnnì sọ ti yé ẹ̀rọ náà ṣàánú àwọn náà lọ́ọ́ fi sanwó skul iná lágbájá ọ̀nà ṣe kìnnì tán tí ọba sí máa tọ̀lé yóò ọlọ́run máa jẹ́ kí àlàlẹ̀ orí dí mọ́ wa sọ ti yé náà ń tọ́ dájú nínú ọlọ́run àbàlà tó ní Number one, wɔ no nti sɛ ɔn last Okay. sa ok seventy sɛ mélòó wa ni nísìn mélòó ni ok ɛdakun ɛdze akuma o ɛdze asɛ tukpa wɔ pa ɔmɔ ɛdakun kwɛsha kan kwɛsha kan torí báyà kpakpakpa báyà kwɛsha kan. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. يا يا يا آه. نعم صلى الله عليه وسلم ẹni ẹni pé eh, distortion pé distortion wà ní kéèjì yẹn ó tún wá rí pé níbi sísílà àdéhìí yẹn pé wọn nìkan náà ti bá wa pé àwọn olùyọ ìgbìmọ̀ wọn ní nígbà padàgbà lórí àbẹ̀ni ẹni memory loss so ó wá ń dá pèsè àdéhìí yẹn tó wá sẹ́yìn ìbọ̀mọ́sọ́. ìran ìran àdéhìí wọn sọ fẹ́ẹ́ àdéhìí wọn sọ fẹ́ẹ́. Hello, Sàmà Bukhari Sàmà Muslim lẹ́yìn àti Imam Bukhari Sàmà kàtàwọn ní ẹ̀ máa sọ àti àwọn ọgbọ́n tẹ́lẹ̀ ṣàpò sahih al-imam al-bukhari sahih al-imam muslim àwọn tó ṣàpò sọ̀rọ̀ irọ́ ni ń tàn pa so ti then tí ikhtilat bá ṣẹlẹ̀ sí oní ọ̀nàkọ́ṣọ́ àwọn bẹ́ẹ̀ ẹni tí ń gba hadith wa ọba náà hadith tó ti gbà wá tó yẹ pé bẹ́ẹ̀ làákàyè ṣe kankan ṣe làákàyè kò sí ikhtilat ikhtilat mọ́tàmọ́lẹ́ pé kí kan pé kí ni wọ́n pa kọ́kọ́ máa wọ́n kan rò papọ̀ mọ́ lójú kan máa mọ̀ pé kí ni kọ́ ṣọ́ra nígbà tó do mùsùlùmí so ó dàgbà kan lójú àbí lórí tó bá pẹ́ àwọn kan tó ti gbà wá àwọn àdìsí kan tó ti gbà wá tó ti fi jíṣẹ́ tó ti kọ́ àwọn ọmọ kéwé ọmọ yẹn kọ́bla lẹ́kìtìláàp síwájú kí ìkìtìláàp tó ṣẹlẹ̀ wọ́n máa gbà lọ́dọ̀ ẹ̀ náà máa sọ pé ah, fúlàn ìkìtìláàp lákìn rọwá àni ah, fúlàn bọ́n fúlàn kọ́bla àtàlátò yìí síwájú kó tó dé pé ìkìtàrà tó ṣẹlẹ̀ fayokbal wọ́n tó bá yẹ pé lẹ́yìn ìgbà tí ìkìtàrà tó bá ṣẹlẹ̀ ẹni tó bá gba hadith wà lọ́dọ̀ rẹ̀ nínú àwọn ọmọ náírà àfi tó bá yẹ pé wọn ò wá hadith rẹ̀ ọ̀sẹ̀ yàn sí pé ìjẹ́ ilé ìtàn gbà wá ìjẹ́ nú kó tó dé pé ìkìtàrà tó tó ṣẹlẹ̀ sí ni wà bí lẹ́yìn ìgbà tí ìkìtàrà tó ṣẹlẹ̀ sí ọlọ́run kọ́ ṣọ́ra ń bẹ̀ so tó gbà wọn ní ìwà nìkan so ìyẹn lọ́kọ̀ so that pẹ̀lú pé ọ̀rọ̀ kò sí lórí eléyìí tí mo sọ tó ń tọ̀ ń sọ so bí kẹ́hìnkan sọ pé síyàmù sítọ́tì ayáàmù shawal kò wá kí wọ́n gbà tó di pé ní ẹnìkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ Sa'ad bin Sa'id ipe alimabna hajj na amahajj sọ pé laysa bi qawi àwọn kan sọ pé kíní àwọn kan sọ pé ọ̀dọ̀ afẹ́mọ́ so àwọn tó sọ pé lálàáfíà pọ̀ tí wọ́n sọ pé kíní tí wọ́n sọ pé sóra tí wọ́n sọ pé ó sì wà ní sọ́nà mùsùlùmí tí àwọn ọ̀làmọ́ ọmọ tí wọ́n ti gbà pé dọ́kítà tó wà ní sọ́yìnmọ́sìn milkabul tó ti so then kò min head of senate kò sí ìṣúká pé ọlọ́láfíà min head of martin náà kò sí nǹkan tó bad ọdún mẹ́fà ní tí hadith yẹn sọ ìyẹn lè fi ọmọ eke ìyẹn lè fi ọmọ eke kí o ṣe akdu so ti kò sí tó bad bẹ̀rẹ̀ tí ẹnìkan bá sọ pé hadith òun orí bákan lójú òun kí ló fẹsẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run ọba nínú short talaq so wọn ní ọlọ́run sọ̀kọ̀ láyé àìsànmínà mahid min nisaikum tàbí tó ẹ̀hẹ́n fàídà tó hùnà thalath ashhur wà ẹ̀hẹ́n wàláyé lam yahid wàláyé lam yahid àtàrí tí wọ́n ṣe kí ni tí wọ́n ṣáìdà àwọn tí wọ́n sọ pé tó jẹ́ ìyàwó yín ṣé obìnrin máa ń jẹ́ ìyàwó láì sí akúrò nìka ìdẹ lórí ni naam àmì wa ìyákùn ah, kí n bọ́ láfẹ́ yíwọ́n sí inú ẹ̀rí pé jaza nikahul qasirat àwọn ọmọ kékeré èèyàn lè fẹ́ ọ̀dà ká tún lọ síwájú jù bẹ́ẹ̀ lọ tí wọ́n bá bímọ obìnrin lónìí obìnrin lẹ́bí ẹgbẹ́ ká tán ah, èèyàn tí bàbá rẹ̀ bá dọ̀ àgbà kékeré wọ́n lè sákùnrin káà lọ lórí ọ̀rọ̀ tó so ọlọ́pàá sàwọn mímọ̀ lẹ́sàn rẹ̀ so so that wọ́n lè ṣàkóso ẹbí tó bá dàgbà tó ṣe ẹbí wà bá rẹ̀ ní ọdún so that ǹdán tí obìnrin wọn ṣe àkóso lè lọ́dún tó yẹ pé ó sì dán méke irú bí aláwa ìyá wa ọmọ náà mìíràn ìdán ṣe jẹ́ ọmọdún mẹ́fà yẹn ṣe àpẹ òun tí tó súnmọ́ ọkùnrin ní súnmọ́ ni wọn ò sin obìnrin lọ síbẹ̀ sílẹ̀ sílẹ̀ rẹ̀ náà sọ pé torí ìgbà tí yẹn sàn náà bí ọlọ́run so ẹni tí ó ti tò súnmọ́ tí wọ́n bá sì ń lọ kí náà padà ṣẹlẹ̀ tọ́ba ló ń kọ́ra tó dọ̀lẹ́ kára dó so that anabi tí ń fi eléyìí ń sọ lọ sọ̀nà tó ń fi ìtàn tó ń ṣẹlẹ̀ látọ̀dọ̀ anabi wọn ó tún fi jẹ́ àlàyé pé tí ìrú ẹ bá ṣẹlẹ̀ yẹn ni wọ́n mọ àwọn bẹ́ẹ̀ ṣe máa ṣe nù torí pé tí wọ́n bá sì ń ro wọn látọ̀dọ̀ anabi anabi ò ní ṣe tí ò tọ́ sọlọ fún onísùnmọ́ aláìjẹ́ pé àsìkò tó sọlọ lọ sọlọ ṣùgbọ́n àwa kí ń sànábì àwa lè ṣe àgbéwẹ̀ kọ́ ni obìnrin tó bẹ̀rẹ̀ ọlọ́run bá nu wa gan bá ṣàánú so tí wọ́n bá ṣe irú yìgì bẹ́ẹ̀ wọn ò ní sọ pé wọn lọ ọkọ rẹ̀ wọn ní ọkọ rẹ̀ tó súnmọ́ ẹ̀nà nínú ló ṣe hadith ẹlòmíràn ọdún mẹ́sàn-án sí ẹni obìnrin ṣe súnmọ́ ọdún wọn wà mùtíkọ̀ lè wọ́tọ̀ ì ìyàní kò tí ì tó kò tí ì lágbá kọ́kọ́kùnrin ó súnmọ́ lọ́dún mẹ́sàn-án ó ti kọ́ ní obìnrin tó yẹ kó ṣe súnmọ́ lọ́dún mẹ́sàn-án síbẹ̀ ní àgbẹ̀ kọ́ síbẹ̀ ní àgbẹ̀ kọ́ ẹ sọ fún tàn ẹni ṣé kò máa gbọ́rọ̀ yìí ni ń ṣẹlẹ̀ ń ṣẹlẹ̀ àwọn ìlú èbó ó ṣẹlẹ̀ níbi àwọn funfun àwọn ńlá ẹnìkan sọ fún mi ní ẹni tó súnmọ́ mi pé kí n lẹ́kọ̀ọ́ pé ọmọ ọmọ ọdún mẹ́wàá báyìí ọmọbìnrin ọmọ ń bàlágà nígbà tó ń bọ̀ ọmọbìnrin bàlágà tó bá dín mẹ́wàá tó bá dín mẹ́sàn-án kan ṣé kò ní gbọ́dọ̀ kò jẹ́ kò lè bàlágà ni so a sì rọ ọmọ ọdún mẹ́sàn-án tí ń bàlágà rẹ̀ ló fi jẹ́ yí pé obìnrin ó ní bí wọ́n ṣe máa ń bá a lò torí pé àwọn táwọn táwọn ẹlẹ́mìí máa ń pè lọ́mọ eke òun wọ́n jẹ́ kí wọ́n wọ ọkùnrin wọ́n jẹ́ kí wọ́n wọ bí táwọn ọkùnrin bá wà tó bá ti ń dé èjì kan ó do àwọn kan yára lájọjá bá aláàjì gbé kinní lọlé bá gbé kinní lọlé ọmọ títí ń títí ń bù sára àwọn tẹ́ pé ìjóbìnrin ti ń hàn lára rẹ̀ kò bá mu nígbà tí ó ṣe pé bá alájà gbé lọlé alájà kọ kì í ṣe ẹlẹ́hà ọkọ̀ ẹlẹ́hà lọ́nà ìjọ́tẹ́lẹ̀ àbá sílé ìjọ́tẹ́lájà àbá sílé tí ọmọ sì yàtọ̀ síra wọn tọ́nà sì jẹ́ pé obìnrin tí ń hàlà àjọ gbèsè ẹ bá wọn ṣẹlẹ̀ tí ń ṣẹlẹ̀ ká máa ká máa ṣe pé kíní náà à so ẹni tó dín ní mọ̀ wọ́n yẹ kí wọ́n pé tẹ́lẹ̀ àpọ́nlé lẹ́fẹ́ ṣe fún mi ṣùgbọ́n kò nídìí àwọn gbé nǹkan àwọn àwọn ọkùnrin tó bá wà tó bá jẹun wá lè bá ń tọ̀ ń gbé àwọn gbé nǹkan àwọn bó ṣe yẹn nígbà tó ní máa wá ti ń ṣe nǹkan fúnra yóò lè sọ fẹ́lómi náà àbí sọ ní máa jẹ tí ọlọ́run ṣọ́kùn bí ẹ̀ṣẹ̀ ni pé kò lè ṣe nǹkan tí ò ṣe ni <laughs> ọlọ́run kọ́ sọ ọdún wa ni so bẹ́ẹ̀ náà ni ká má di ká máa wọ̀dọ́ ọkùnrin nítawọn ọkùnrin bá wà láìsí pé kìíní so àbíyọ pé mọ́sá sí wa àgbà kí àwọn obìnrin máa wọ kọ́lá àbọ̀sọ̀dé kí kọ́ máa wọ ibi táwọn ọkùnrin bá wà wọ́n máa jẹ́ tuntun ọmọdún mẹ́fà wọ́n náà ti ń lọ pé kìíní àti tí ma gbé kíní so wọ́n tún lára dúnra láńṣe so lọ́sọ that lọ́wọ́ àwọn àṣẹ ọ̀nà ọlọ́wọ́ ṣàlùwàlá wọ́n náà lọ́sọ̀gbọ́n ṣàlùwàlá ọkùnrin mìíràn tí ó ṣe àjọ ká dára bí adọ́sí kìíní dára sẹ́rí dùn kan àfi kí lẹ́yìn aṣọ lẹ́yìn ìṣọ́ lọ́n kí á tra ká ká mọ́jú tẹ̀sán wa torí nǹkan tójú ọba máa rí nǹkan tí ó yẹ kó rí láti kékeré náà ẹ̀mí ò ní máa sí ń bẹ́ẹ̀ kódà bọ́sà àwọn ọmọ èèyàn gan-an Ọma ọma tó yẹ pé obìnrin ìyá náà ló ìyá rẹ̀ náà ló bí wọ́n ti ń tó bí ọkùnrin ń tó bí ọdún mẹ́rin so ṣé ọmọ ọdún márùn-ún kọ̀ mi ti wà mọ́ yíz mọ́ yíz ni pé tó ti mọ ọ̀tún sósì ni àwọn ọmọ àbí mi ó lè máa kọ́ bí ọ̀sẹ̀ tẹ fóònù ni tó tí a bá fèdè ọmọ ẹ̀ pẹ̀lú oúnjẹ àyà rẹ̀ yẹ kójú kọ́ wà bọ́sibì kan ní òyìn àbí kó fasọ́ dé tó sẹ́yìn bá tí wọ́n ti ọ̀tọ́ ń kọ̀ pa mẹ́kẹ́ ni yóò máa ṣe kínní lọ́pọlọ rẹ̀ ó ti mọ tí báyọ̀ obìnrin ṣe ń rí ìyá ọkọ̀dé ya ni akisibi hayati ọkọ̀dé asif sọ ọ́nà ọdún máa ní kínní sọ pẹ̀lú pé tí ọba tiẹ̀ rí rárá kọ́ tí ò rí rárá tí ò sì rí kínní sọ yóò ṣèjì sí náà kọ́kọ́ kẹ́nìkan yọ ti ẹlẹ́ńta kọ́ wa mọ̀ wò rárá nígbà tí o tí tí tí ọ̀rí ti ọmọ rẹ̀ ní kíní gan so yóò ẹ̀ẹ́n so that àwọn ènìyàn ọ̀hún ní tasahul débi pé kọ́dà sísítà sí ẹ̀ẹ́n tọ́jọ́ dánwò ẹ̀yà kan ọ̀bákan jọ́ mi ọkàn ojú bí mi ó lè má wọ́ọ́rí kọ́ máa fìdí ọmọ dẹ́kun yìí wọ́n náà sì jòkó sì jòkó ẹ̀yàn ọmọ ìyá lẹ́jọ́ ní àwọn anìkíni ṣé wọn á ní kẹ́ máa wọ ara yín ó dún nǹkan tí ò ṣe kò bá mu wọn bá ti ráwọn ní màtí wọn tún ṣàlàyé ẹ̀sìn kí wọn máa gbọ́ bọ̀tán ẹ̀rọ náà sọ àwọn onímọ̀ ẹ̀rọ ẹ̀rọ pé tí wọ́n pàṣẹ jù pa wọ́n sì ń tanra wọn ni tí wọ́n pàṣẹ bí pọ̀ ẹ̀rọ aburú ti ń ṣẹlẹ̀ bí aburú ti ṣẹlẹ̀ gan ẹ̀yà láti ẹ̀yà láti dínà tẹ̀ntẹ̀n ká dínà rẹ̀ so bẹ́ẹ̀ náà ni al-aqsu kadhalik ọkùnrin náà wọ́n kà máa ń tán obìnrin bá pẹ́ obìnrin bá ti sọ tó ti ń awè tẹ́fẹ́ ladin alámìyà zero aláhàrá ti nìsà ọ̀tọ̀ ṣẹlá fún mẹ́rẹ̀ pé ṣé ìgbà tí kò ti bàlágà ni ọmọ tí ò ti bàlágà so ti wọ́n lè wọlé tàwọn obìnrin wọ́n bá ṣíjú tí wọ́n ṣe tí wọ́n kọ́ ẹgbẹ́ tí wọ́n bójú ni wọ́n àbẹ́ tí ò bójú náà àbí so àbí kìí ṣe pé tòfólà nìkan nígbà lérò àìtí ádámù ọ̀hóre àdá ọ̀rọ̀ àti nìsa orin pé tí ò tí ì ma òhò obìnrin ìyẹn ni pé tó bá jẹ́ pé ó ti dá òhò obìnrin mọ́ ti mọ̀ pé àgbà ah, tó wọlé tọ́rọ̀ àwọn ẹlẹ́hà àbí tọ́rọ̀ ẹni tí ẹkùn ọ̀tí ẹbọ̀dí tẹ́lẹ̀ ọgbẹ́kọ̀ ah, sí kìíní àti pé ah, obìnrin yìí nírun ìyá yẹn nírun ìrùn yẹn kọ́ dẹ̀ <laughs> kọ́ ẹ̀ àbí tó ń sọ fún bàbá rẹ̀ tó ń sọ fún màmá rẹ̀ pé ah ọ̀rẹ́ yìí yẹn inú ọ̀rẹ́ inú wọn dẹ̀ fa ẹ̀ ẹ̀rọ kìíní sọ ẹ̀kọ́ irú ọ̀rẹ́ yìí ọ ti ní ọ ti mọ ọ̀rọ̀ ọtí mọ ọ̀rọ̀ obìnrin nù nígbà kan bá rí tó bá jurun lọ <laughs> ẹ̀yọ́ sì máa rò pé ọmọ ọdún márùn-ún ọmọ ọdún mẹ́fà ọmọ ọdún kìíní sọ ẹ̀ẹ́dìnà wọ́n ti ń ṣé àwọn àdètí kọ́ bàlágà tó ti pẹ́ kíní ṣé ọmọ ọdún mẹ́wàá mi ti mọ tí sọ ti yé la fi máa ń lé àwọn ọkùnrin ibi táwọn obìnrin bá wà àwọn obìnrin náà ibi táwọn ọkùnrin bá wà obìnrin àwọn afẹ́fẹ́ káwọn ọmọ ọkùnrin kí wọ́n má dé ibi àgbègbè ibi táwọn obìnrin bá ti wà ẹ̀fọ̀mọ̀dé kọ́dà ká má rìn sílé dèbè rẹ̀ káwọn obìnrin náà sì má dèbè kíní ọba ti rí wọn láti máa lé wọn tẹ ẹ máa ń àwẹ̀ láti máa lé wọn lé wọn trust ara wọn kọ́dà wa ta náà ẹ̀ wọ́n bá trọ́ọ̀sì ara ẹ̀ ẹ̀ máa sá fún tẹ́lẹ̀ kí wọ́n sá fún náà ẹ̀ sì pé ìta ní olè ọlọ́run máa jẹ́ra burú ọlọ́run máa jẹ́ kéṣù lò wá náà kíákíákíá torí tán ah, ok ṣé jáde ní six. Hmm. Aleykum salaam wa rahmatulah. Ọdẹ ìbámu.

bọ̀tún wá bàtọ́ àlàyé kínní yẹn wọ́n jẹ́ lára àpàtàn sọ fún fún ìgbà tí ọba wà ní haram ọmọ ìlú kó fèsì àwọn olùkábà bọ̀tún ẹni tó wẹ́ kó bá wà ní kọ́ńtì ní pé jíà ní oríṣi ọ̀run àǹtọ́bá wà díìsì ẹ ó bíbà tó pé ó fi rẹ́ǹtì sí pé mọ́ báyìí náà ṣe rẹ̀ mọ́ ṣe rí kọ́ ọ̀run kí wọ́n but ní nàìjíríà ní sè sọ́ṣẹ́lẹ̀ ilẹ̀ yorùbá báyìí pé tẹ́nìkan bá wọlé fúláṣí dẹ́kun dẹ́fà rí o ẹlòmíì left right ni ayé sí left mm. ẹlòmíì right ni any mosque nígbà tó yẹ pé eh, kàkiri yẹn náwó ànábì ìfẹ́ sọlọ́lọ́ sọlọ́ ṣé bẹ́ẹ̀ mi ṣe máa rò tí máa rí èèyàn wọ mẹ́tàṣí ẹlòmíì gbogbo tó bá wọ̀ ayé báyìí ẹlòmíì ayé báyìí ṣé mm. ó bá mi bẹ́ẹ̀ àti ó kọ́mọ̀ láàrin ìṣókọ̀ làwọn atáyọ̀ àwọn atáyọ̀ àwọn ṣe súnà súnà gbà wọn á fẹ́ bí ọ̀dà sáyẹ̀ǹtì tèmi ní wò pé ànábì ṣì kìíní ẹ̀ ó sallallahu sallam bí ni lápèjúwe ń sìn ṣàǹpé ni lápèjúwe ni o lápèjúwe kàbá ni so onígun mẹ́rin àti onígun mẹ́rin bí àbí ṣe àgbẹ́ni ká fèsì ẹ̀ tàbí a máa wo gangan ohun gangan náà máa wò báyìí a máa yá nà kẹ́ẹ́ pé irú tí wọ́n ní ká fèsì ká máa wò báyìí ẹ̀yẹ pa kọjá a máa wò báyìí tí wọ́n sá ní ká sáfèsì ẹ̀sẹ̀ a sì máa wí táforí kan àti àwọn màlìkí àwọn òkè ká sá máa wò so tí a bá ti kọjú sí lápèjúwe sí lọ báyìí ó ti yé sọ́ọ̀fù lè wá báyìí kan tó yẹ pé yóò lè ṣèkín báyìí ọdún wọn ṣèkín wọn ṣàtúnyà pé kí wọn ṣe láti pé kí wọn máa rí nígbà tó bá ti kúrò ní kárìdì haram ọ̀gágá rẹ̀ ní ọkọ̀jú sí ṣe kọ̀dùnárọ̀ taqalluba wajhika fi sama falanwalliyannaka qiblatan tardaha fawalli wajhaka shatr masjidil haram wa haythuma kuntum fawallu wujuhakum shatrahu agbègbè rẹ̀ ní pé wọ́n àsìkò ní sotí so ṣùgbọ́n wọ́n bẹ́ẹ̀ náà mọ́ṣẹ́kọ̀ àlùmọ́gọ̀lẹ́bẹ̀ ìtumọ̀ rẹ̀ ní táwọn onímọ̀ sọ pé ẹnu fẹ́ pé wọ́n anábì mi sàlàyé pé sallallahu alaihi wasallam tí al-inhiraf al-inhiraf tí kíbla mọ́sálásí kan máa bend ká ní kíbla mọ́sálásí ká ọ̀ ara bend díẹ̀ e báyìí àmọ́ bend díẹ̀ e báyìí ẹni tó bá kírun tí ò bent irun rẹ̀ lálàáfíà nìtumọ̀ rẹ̀ ìyẹn ni pé wọ́n ti nígbà tí wọ́n ti ń dọ́yìn bí hadith ni pé bí bending díẹ̀ tí ó pọ̀ jù láyé àdúrò kò lè kónira báyà ràn yàn kò lè ṣe kí ni ṣé ẹja kùn sí ẹgbẹ́ so bending díẹ̀ so ti nípa kébìlà mastasi a ní kíblán mọ́sálásí kíblán so kíblán tó yẹ kí mọ́sálásí kọjú sí ṣùgbọ́n mọ́sálásí rà sí báyìí ọ̀rọ̀ bẹ́ẹ̀ díẹ̀ báyìí kíblán rẹ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ díẹ̀ sí pé ọ̀pọ̀ abi, ọ̀pọ̀ ọ̀pọ̀ àbí àwọn àṣẹ báyìí sẹ́yìn pé a ní kíblán ni o kíblán akérè mọ́sálásí àwọn àṣẹ báyìí ẹ̀pẹ́ ọkọ̀ kọjú sí kíbla ọ̀gá àbí wọ́n tàn kọjú sí ṣé bẹ́ndì yẹn pọ̀ àbí ń da àbí bákan náà ọ̀rọ̀ ṣe wáyé ṣé bẹ́ndì yẹn pọ̀ irú mọ́ṣáláṣí yẹn tí wọ́n bá tọ̀ọ̀ṣì tí wọ́n kírun bẹ́ẹ̀ ni wọ́n lálàáfíà torí pé nihraf bẹ́ndì yẹn ọmọ níwọ̀nba bó ti yẹ pé tó da tí wọ́n bá lágbà àti jẹ́ pé <coughs> kí wọ́n tún ṣe kó fèsì kíní gangan kó má bẹ́ndì rárá ló dájú ṣùgbọ́n àdìsí ti sọ fún wa pé tí bẹ́ẹ̀ni ọba ti ṣe kíni tí ọba ti pọ̀ jù ìrún lálàáfíà ìtumọ̀ àdìsí ọ̀hún báwọn náà ṣe sọ ní fẹ́kẹ́ so lọ́wọ́n balẹ̀ ọ̀tún nínú. kí wá ṣe pé tí wọn bá ti wọ mọ́ṣáláṣí kọ̀ọ̀kan ń ẹ̀ṣẹ̀ mi náà observe kódà ń máa ń sọ fẹ́ lómi tí a bá pàdé mọ́ṣáláṣí mi ń bá lẹ́nu mi ti ń ṣe bẹ́ẹ̀ àbí mọ́ṣáláṣí wáyé gan ẹlòmíì máa ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì tó bá jájòjì tó bá ti ṣe kán yóò kàn ra bẹ́ẹ̀ díẹ̀ síbí àyè bíi ah, bí ìgbà tó yẹ pé ìtọ́jẹ́ pìlẹ̀ lọ́dọ̀ rẹ̀ ni kí mọ́sálásí má kọjú sí kébìlà ah, kó bá mú kọ́lá àwọn ọmọ sọ́fẹ́ lóńdó pé kọ́lá bí ibi tí àwọn bá ti kọjá ibi tí àwọn sọ bẹ̀ tí àwọn bá rò pé kìíní ah, àwọn tí wọ́n gbé mọ́sálásí kan náà sọ bẹ̀ kò sẹ́ni tí ó rò pé kí wọ́n gbé mọ́sálásí kan láyà ní sí kọjú sí náà tó o bá ti rápẹ̀rẹ̀ pé wọ́n sọ fún wa pé kìíní ọkọ̀ sí kébìlà bóyá tẹ kí wọ́n sì tẹ̀ wọ́n báyìí òórí kí wọ́n kí wọ́n ẹ̀sìn wọn ẹni wọn kí wọ́n ṣe pé kínní àbí rọ́ọ̀gà àbí kínní wọn ò ṣe lálà sórí kínní tí wọ́n ti pè táìsì àbí kàkísò kí ló fẹ́ ṣe kí wọ́n náà kí wọ́n kí wọ́n ṣe ń kì í tọ́ba tí a hàn sí ọjọ́ pé oníkan mi tí wọ́n fi mọ̀ tọ́ba ẹ̀kọ́ ẹni tó mọ kébìlà ni ọ́ nínú àwọn tó ní màtọ́ sí pé tọ́ba padà ọ̀sìn ní evidence mi ọ ní ọlọ́wọ́ fẹ́ kírun bẹ́ẹ̀ ọ̀rọ̀ sì kọjú sí ibi tí àwọn tí àwọn àpẹẹrẹ tí àwọn máa fi mọ kébìlà nínú àdéhùn ọ̀kì ìní ọ̀kọ̀jú sí náà sòtìyẹ tí wọn bá lẹ báyìí máa mọ sàdúrà pé ah, báyìí báyìí báyìí báyìí báyìí báyìí wọn bá gbọ́ tí wọn bá sì gbọ́ èèyàn sọ so that tí wọn bá fẹ́ pé èèyàn kọjá lọ ńbẹ tí wọn bá fẹ́ kí èèyàn sì wá kọjú sí bí wọn kọjú sí wọn pé eh, èèyàn jára àdúgbò bẹ èèyàn sì wá mọ́sítà sí mi tí ó kọjú sí kébìlà tí wọn bá ti gbọ́ sótìyẹ ṣùgbọ́n ah, káyọ̀ pé nítorí wọn ti jí pé like ah kò bá mu rárá sótìyẹ so tí nítorí eh, mistake yẹn máa ṣẹlẹ̀ táwọn ẹ̀kọ́ eh, kan tó bá ṣẹlẹ̀ tó bá ṣe ń bí ọmọ sọfẹ́lẹ̀ nǹkan ah, ẹ straight ẹ ẹ kọjú sí kíbla kíbla ọ̀bẹ́ǹdì ẹlòmíọ̀sẹ̀ àtọ̀n sí kínní padà bẹ́ẹ̀ nínú àwọn ọmọ kankan tó bá ṣàkíyèsí gan tó bá dásìkò tí èèyàn bá wà ráǹdì àgbẹ̀ kínní àwọn ẹlẹ́nu mi so kọ́dà níjọ́ mi àsìkò tí wọ́n máa ń ṣe kótópà wọ́n lè gba èèyàn náà fìlà <laughs> so so that kò yẹ kí eré kaba àwọn ọmọ wa ọlọ́wọ́ ṣàánú ọkọ̀ sàmọ̀nà wa ọlọ́wọ́ dòtí wa o nínú ilé ẹ̀rọ ọlọ́run bala tó ní mímọ́. ẹ má jẹjẹ lórí question seven àti eight tí a bá pé lórí question tó bá kí àjọkọ́ mi bá wá ẹni tó bá kí ní pẹ̀lú ọgbẹ́ náà seven eight nìkan ló kọ sí eight lára dọ́kẹ́. ẹjọ́ bẹ̀rẹ̀ phone because uh, so mo wá fẹ́ béèrè pé ṣé ẹ̀ lè restrict àwọn socially married women from social media because ọ̀pọ̀lọpọ̀ wọn tó bá ti wà lórí social media nǹkan tí ò wúlò la máa ń kọ́ from there wọn máa bí live life tó para fún àkẹ́tì marriage so sẹ́yìn wá lè restrict wọn láti máa lo social media. Eh, social media ń tẹ́ ẹ̀ ń tẹ́ àfihàn bára yàn sọ̀rọ̀ náà ni so tiẹ̀ nígbà tí o ti sì dòrò léyìí tẹ́nìkan bá kọ ìwé ọkọ fi ránṣẹ́ sí ìyàwó ẹ̀ pé òun kọ̀ tó bá fi lé dọ́dọ̀ ìyàwó tó bá fi lé ka ó ti kọ́ náà nù so so ti exposure wọn social media àwọn obìnrin kan ti wà lórí Facebook wọn mọ kọ átíkù ìgbé ní ọ̀sẹ̀ ní ṣe ìkàrí lórí ìgbà tí wọ́n wà ní ní kánú lórí ìjọba pé àwọn kan ṣe bẹ́ẹ̀ tí ó pé wọ́n mọ̀ kọ́ wọ́n mọ̀ sọ pé ọ̀kan wọn lẹ́kọ̀ọ́ wọ́n ti wà gba ìròyìn mẹ́lígráàmù àwọn ìlú ẹ̀ òdà oníwọ̀ àmọ́ lòún lé. ọlọ́run ṣàmùnà ọlọ́run kọ́ ṣàmùnà wa kọ́ ṣàmùnà gbogbo àwùjọ wa o ọmọ kọ ṣàánú wa ara àlébù kìnnìtà ń lo yìí náà ara àlébù rẹ̀ nù ẹ̀yìn ọ̀nà ọlọ́gbà kọ́ lọ́dọ̀ àwọn ẹlẹ́kọ̀ọ́ àwọn onímọ̀ ni kìí ṣe pé àwọn ọgbà látọ̀dọ̀ kìíní àfọ̀nímọ̀ tí wọ́n ti mọ̀ pé ah, onímọ̀ báyìí tó bá wà lórí social media wọ́n lè máa ṣàǹfààní lọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n èyíkéyìí onímọ̀ àbí èyíkéyìí èèyàn tí èso onímọ̀ sọ náà ṣàánú wa sọ ó léwu ara ewu rẹ̀ náà nìyẹn àwọn tí ẹ tún wá rí tí wọ́n bá tẹ tún ṣe tí wọ́n darí sọ́dọ̀ àwọn onímọ̀ tí wọ́n ń béèrè pé ẹni táwọn owó ni àbí táwọn gbọ́ tẹnìkan sọ ni báwo kí ni ìdájọ́ rẹ̀ kọ̀ bá tẹ tún àbí wọn bá mọ́jì sọ́fìn àbí wọn bá mọ́jì sọ́fìn ṣùgbọ́n wọn ti rò pé táwọn gbà ẹlòmíì tó bá sì gbọ́ àbí tó bá rí yóò fẹ́ practice ẹ̀ yóò fẹ́ ṣe kí ni àwọn kan ti béèrè question àti pé ṣé ó tọ́ wọn ò blue film ọlọ́kọ́ṣọ́ àwọn kọ́ṣà nù ó jẹ́ wá pé kákẹ́ wọn ò blue tó pé ó jẹ́ sáà àbí tààrà òfìlẹ̀ tó fi lè báyàwó ẹ̀ sàṣepọ̀ so onímọ̀jọ́ mi àwọn kan tí a máa ń gbọ́ ọlágbàgbé kìíní ṣùgbọ́n èèyàn sá dáhùn ẹ̀ sàgbé kìíní so èèyàn gbọ́dọ̀ sọ pé ah ìtọ́wà tẹ̀jọ́ lójú wájú pé èèyàn sá èèyàn sá èèyàn kí wọ́n sọ ìdájọ́ ẹ̀sìn so ọ̀nà ọ̀n tiẹ̀ ní àtọ́kọ̀ àtìyàwó pé èèyàn tọkọ̀ àtìyàwó tọ́ kí wọ́n jọ wo kíní ẹ̀pẹ́ iná ni ó jẹ́ kára wọn ó ṣe dáadáa kí wọ́n sọ pé mìíràn eléyìí ọ̀dà ìyẹn ọ̀dà ṣe hàn pé nítorí sí pé bóyá bóyá wọ́n ti níròrí kan náà irú tẹ́ǹsọ̀ yìí bá wọ́n ti níròrí kan náà látara social media náà ni dẹ́kọ́dọ́dà kèfèrí nítorí rí pé mùsùlùmí kan tẹ̀ sọ́bẹ̀ láíláí kèfèrí náà ni ó ṣe mùsùlùmí ò lè sọ́bẹ̀ láíláí àbí mùsùlùmí ò lè sọ́bẹ̀ láíláí mùsùlùmí ló sọ bẹ́ẹ̀. so kò sáàtì ẹ̀dá torí so ẹ̀kíní náà ẹ̀kíní náà ni pé tó bá tó bá ìwọ tí òhó níwọ̀ tí wọ́n wò yẹn kò jẹ́tọ̀ fún wọn haram ni ṣẹ́rí tí wọ́n wò nínú fíìmù àbí ibi tí wọ́n ti ń wò kò yàtọ̀ sí kí a máa wò ó ní fètètè gan báyìí nítorí bí tàn ṣe náà ń gbé wá wọn nǹkan ṣe wà ń bẹ ẹ̀ṣẹ́ pé wọn ò ẹ̀kejì ni pé yóò tún kò tún lè pè wọn gan nípa ìṣedéédé tọkọtaya torí pé tí kinní ẹ̀ bá ti mọ́ra ara rẹ̀ ò ní mú fún un àti tó bá wo nǹkan báwọn ọjọ́ kan lójó obìnrin ọjọ́ kan àbíyàwó ni wọn ò ní ọ̀nà tí wọ́n fi lè satisfy ara wọn tí wọ́n bá ṣe kí tí wọ́n bá ṣe kíni tí wọ́n bá wò so wọ́n ti kó bára wọn gan-an yóò di pé tí wọ́n bá katẹ́lẹ̀ bá padà túbá yóò mọ̀ wá wá àdó káàkiri yóò mọ̀ wá kíní káàkiri àbí tẹ̀ wá tẹ̀ túbá sùn lọ́kọ̀ rẹ̀ mọ́ yóò mọ̀ ti kó bára wọn wọ́n kọ́ so ọdún àwọn kan ọdún kan then nǹkan nínú ọ̀ka tí ẹ̀yẹ́ sì tún dọ́nà atálọ́mìnà náà jẹ́lẹ̀ àti aláwọn ṣe pé kí wọ́n máa rọṣọ báyìí tí wọ́n máa ṣe báyìí wọ́n ṣe báyìí wọ́n máa polówó ọjà ìyẹn náà bá mu ìyẹn náà bá wà pé ọwọ́ òkè ọ̀ṣọ́ báyìí àbí ẹlọ́mí wọn fẹ́ sọ pé àwọn ẹlẹ́hà náà gbádùn o ẹ̀yin náà wò ó kankan máa ṣe kíní báyìí <laughs> aláì ọlọ́nkọ ṣàní ọlọ́nkọ foríjì wá. so kíní yẹn ọba mu kíní yẹn ọba mu torí tó bá yẹ pé hijab yẹn gan tó bá tiẹ̀ ti tó bá yẹ pé bá rùn hijab ṣé wọ́n á ní kọ́ máa bí ara yẹn fọ́tò kí wọ́n máa rí ẹ pẹ̀lú hijab àwọn subhanallah tó bá ti kí ìyá gbọ́sẹ̀ jẹ̀bẹ̀rẹ̀ gan sọ́dà ọ̀dà ṣé èwo ni yíyan ọ̀sàtọ̀ èyí wá sí báyìí ó ti yan nù yíyan ọ̀sàtọ̀ kẹyàn kẹyàn yan ah, so ọdún kan oríṣiríṣi tí <laughs> ọlọ́run ṣamọ̀nà wa bẹ́ẹ̀ náà làwọn alẹ́ náà gbádùn ẹlòmíràn àwọn atẹ́kọ̀ọ́ rẹ̀ ọ̀tún adúlọ́sẹ̀ kí náà àti ẹ̀fẹ́ ah, ẹlẹ́hà àwọn aláǹdá àwọn náà já sí o àwọn náà o wọ́n sítáì tó pé àwọn ọmọ táwọn máa lò àwọn tí ò ṣe kíní wọn náà tó máa lò tó kò bá mu rárá wọn lọ́n kó tó do wa ṣe kò bá mu dẹ́n tó bá ti rí bẹ́ẹ̀ àwọn obìnrin kò yẹ kí wọ́n máa wo gbogbo kíní ẹ̀ máa ní tó bá ṣàǹfààní bẹ̀ ni ọ̀lẹ́ àwọn ọmọ hátìmí bẹ̀ tó yẹ pé wọn ọmọ tó wà fóònù tààrà pé kíní dátà ẹlòmíràn dátà tí kàn sẹ́ndì kíní kan sí pàtàkì ẹlẹ́ni àwọn akíní tẹ̀ wọ́n sì máa pamọ́ pé báyìí báyìí báyìí àwọn afẹ́ fẹ́ kọ́ kíní kan bẹ́ẹ̀ ó sì da ó da kóbìnrin orí bẹ́ẹ̀ ó da kóbìnrin orí bẹ́ẹ̀ kódà àwọn ìyàwó olómi tí wọ́n jẹ́ pé wọ́n ṣe súnà yẹn bí wọ́n ṣe rí mi ẹlẹ́ni àwọn akíní tẹ̀ sí kíní kan àwọn èyí tẹ́ pé kíní gbogbo ẹ̀ so ó ti ọjà program àti tó jẹ́ pé wọ́n bá sẹ́ndì sí ìyàtọ̀ jẹ́ àǹfààní tó ṣe kíní gan náà tẹ bá lẹ́wọ̀n jọ́ mi àwọn kẹbẹ̀rí wọ́n ti program gbogbo kan tí ọ̀dà sílẹ̀ ẹ ẹ rí nǹkan tẹ́ fẹ́ rí ẹ sọ gbójú nàbí kẹsẹ́ rí sọ́sẹ́ tẹ̀ kọ́ kò fẹ́ so that ẹ sàn pé ẹni tí ọba tiẹ̀ ni wọ́n sásàn jà wá ta ni lọ ẹni tí ò sínú Facebook wọ́n sásàn jà wá ta wà ń bẹ̀ lọ lọ́ẹ́ ọ̀pọ̀lọpọ̀ ní wàá ní káwọn ọmọ bá ń parẹ́ wọ́n bá tún parẹ́ tí wọ́n bá tún sẹ́ǹdì kan sí ní bá láti ìta láti sàwọ́dì àbíbì kan tẹ́ pé lecture àbí kí ní wọ́n pé wọ́n lè játọ̀dọ̀ àfáà mi àwọn mi àbí látọ̀dọ̀ ara wọn so that ẹ̀tún sí so that tiktok mọ́ ẹsẹ̀ máa ń níjọ́ ní ni pé tí wọ́n sẹ́ndì sheikh shakir wọ́n sẹ́ndì kìíní sí mi wọ́n sì kan láti láti adóodò àtọ̀ jáde jáde sí wọn jáde sàmìyà tàbí jọ́ súnmọ́ bákan náà àwọn ọkùnrin náà ní bákan náà obìnrin náà ìwọ́n tún ẹ̀sọ́ ẹ̀bá ọ̀rẹ́ ẹ̀sìn ṣẹlẹ̀ ẹ̀sọ́ wọn fi ṣe mo fi gbọ́ lẹ́kítọ̀ Sheikh Shakir pẹ̀lú ọ̀rẹ́ ọkọ̀ ọmọ náà ọ̀rẹ́ àpẹẹrẹ sọ fún ọ̀rẹ́ so àwọn obìnrin kan wà bẹ́ẹ̀ wọ́n yẹ pé wọn ò tiẹ̀ so tí wọ́n bá kàn wọ́n torí kò sí èyàn ò rí nǹkan tí ò ṣe kọ́nà kò forí jì wá ìgbà tó àwọn kò sàn tí wọ́n bá kátà tíráì ká lò síbi tó dáa ká lọ síbi tó dáa níbi tá a bá ń ṣe náà tí àgbà lérò àtàṣe pé kínní ń bá sọ ká máa ká máa tíráì ká máa sá fún ọmọ kò foríjì wa ǹdọ́ ọ̀làdà ọ̀ ọ̀làdà ọ̀ so ìkíní ẹ lọ bá lọ sáàbì tí lẹnu mẹ́fì bàjẹ́ kíní ẹ lọ sáàbì tí lẹnu mẹ́fì kó sínú ṣekúṣe so ti yé tí wọn lọ mẹ́wọ̀ gbéra sí kíní wọn máa ah ọlọ́run kọ́ sànù adúgbò sàmànà wa ọlọ́run kò dó tiwa ọlọ́run kò tún odò wa ṣe kí wọn bá lè sá fún lọ́n ti ṣe jù ú tàbí tẹ́ pé obìnrin bá jẹ́ pé n tó lè ní bẹ́ẹ̀ fún tó bá bùkátà sí so tí àjọ wá sẹ́ẹ̀lì kan sí àbí torí bí wọ́n bá fẹ́ rajà míì ẹbẹ̀ náà wọ́n ṣe pé kínní ní wọ́n ṣe pé kínní <laughs> so lọ́nà kó ṣàánú bó ti yẹ pé ọgbọ́n kínní ní ìdájọ́ nù ṣẹ̀ríà pé so so ti àwọn kan àfikọ́ lọ́nkọ́ ṣàṣàánú àkó sẹ́yìn pé wọ́n ń jà wá lógun nínú ilé wa gangan nù àfi ká sáà máa ṣàdọ̀ lọ́n gbogbo ìgbà gbogbo ìgbà ká máa ṣàdọ̀ lọ́n gbogbo ìgbà ká máa ṣàdọ̀ lọ́n ká sì máa bẹ̀ lọ́n kí wọ́n wá rò pé àbẹ́yàn ti pé àbẹ́yàn ṣe pé kí ni kankan lẹ́sẹ̀ yẹn à wọn àwọn jara burú so kí wọ́n má di pé wọ́n jìn sábẹ̀ lẹ́kọ́ tó tají ká sáà máa ṣàdọ̀ lọ́n gbogbo ìgbà ká sì máa gbìyànjú àti dín aburú kù so tiẹ́ so kọ́lá kó ṣàánú àkọ́sàmù àwọn akọ́dọ̀ tiwọ́ so ẹni tí mo ní sọ sí mu ẹni tí àbáwá mọ̀ bọ̀ ká má pè lára oko ká máa sọ pé ọ̀làjú tó ti yé so àwọn tí wọ́n mọ owó tí ẹ̀ kí wọ́n mọ̀ àwọn ni ọjọ́ wọn ti rà ọ̀ràjú làwọn ọ̀ràjú ọjọ́ wọn ti rà àwọn wọn rò pé àwọn ọ̀làjú àwọn lójú wọn ti rà ọlọ́run kan ṣọwọ́n bẹ́ẹ̀ lẹ́yìn tí ọmọ tí ó yẹ kí wọ́n mọ̀ tọ́pẹ́ pé wọ́n bù kátà pé wọ́n tẹ̀ mọ́ kékeré àwọn ẹ̀sán sọ fún pé wọ́n yára ṣoṣo àwọn gan lọ́làjú ohun tí wọ́n bá ti ṣe tọ́ bẹ́sìn òun lójú ẹ̀ la ẹni tí wọ́n ti ṣe tọ́ takọ̀ ẹ̀sìn àbí tí wọ́n takò òfin ọlọ́run ọba ọlọ́run kọ́ṣọ́ òdò àgbà dòdò òsìn òun gan lójú ẹ̀ rà ojú rẹ̀ rà ẹ̀ pé yàtọ̀ méjèèjì torí tí wọ́n fi ń bú ẹni tó bá fẹ́ ṣe tó bá fẹ́ ṣẹ̀sìn náà nù wọ́n ní ojú wọn làwọn tún jòkó sí báyẹn tí a máa kankan ẹ̀kan sá jòkó lé wọ́n tún máa kọ́ra sí tí ò sí ẹ̀kan sá jòkó lé ẹ̀kan sá kíní kan <laughs> ẹ̀kan sá tí a máa lọ láyé ọlọ́run já mọ̀mọ̀ kú ọlọ́run ṣàmùnà wa ọlọ́run kó ṣàmùnà wa tó dó mùsùlùmí Jazakumullah khairan.